ẹ bá lọ bá Davido o bóyá kó sí álúbọ̀mù fún ìkẹlẹ̀ mọ́ owó káàkiri. ibi alẹ́ ò ní pa ẹ ju ẹ fún wa lówó ká fi jẹun. <laughs> ṣe wèrè pẹ̀lẹ́ sẹkẹtiri Ọlọ́run ṣé èrè ni ẹ jẹ wèrè ni. ọkùnrin tó bá ń gbé ní ìbò rẹ tó bá wá kú bẹ́ẹ̀ níbo ló máa ń gbé ìgbà tán bá kú. ilé ìyá yín náà máa gbé lọ. kí ló ń ṣe yín náà kí ló ń wọ́ọ̀rì yín náà ṣé mi lè bá sọ̀rọ̀ báyẹn. ní sùúrù tẹ fi scarf màdàmú rán ṣòkòtò àti níkà. kílẹ̀ tó gbá mọ́tò mi bẹ́ẹ̀. ẹ̀gbọ́n má bọ̀ ṣe kí ọjà wẹ̀rẹ̀ ni. Ah! ṣé torí ẹ̀ ló ṣe gbá mi létí? màá gbá ẹ tuntun gba tí ò sí ìyá alájẹ ni bọ̀dé tó máa bí ní. ẹ ra mi. kí ló dé tí màdàmú ilé ayé lè kókó báyìí wọ́n dẹ̀ mú gbogbo ẹ̀ wọ́n fọ́ lójú. má lù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe lù mí yẹn wọ́n mọ̀ wí tí wọ́n á fi kún mi. wọ́n kúkú lè jàkàrà ló ń ṣe mí o. àbíká jaya owó rajà ló náà. kí ló ṣe é náà. Ah! àṣewọ ni àṣírí àdìdẹ kó jáde sí. ìṣẹ́ ló ṣe orí mi lákòókò. ọmọ alájẹ tún ṣe orí mi lẹ́ẹ̀kejì. a tún bí mi lẹ́ẹ̀kẹta wọ́n tún ṣe orí mi lẹ́ẹ̀kẹta. ikú mọ owó yìí á fẹ̀mí rẹ̀ ní padà. ǹjẹ́ mo sọ fún yín pé o ti gba boyfriend mi rí. ẹnu àná bọ̀dá ń ṣe rí bí àwọn àjẹtí ẹ mọ́ lẹ́nu fíìmù ibo torí tí n bá fún wọn lóúnjẹ gbogbo oúnjẹ tí mò ń fún wọn wọn ò gbà àfi tí n bá fi sínú fídà nìkan. rídìm làkú lálẹ́ yóò láṣẹ kí. ààrẹ bùjọ́ bùjọ́ bùjọ́. ajá ó kájí tó ń gbàgbà mẹ́rin kó lájẹ́ fọwọ́ rẹ̀ níbẹ̀ yẹn kò jọ́jú ládìbá fọwọ́ rẹ̀ níbẹ̀ ẹ̀rẹ̀ ńlá ló fi jẹ́. jáde. agbé bàtàrù gẹ́gẹ́ ní sáájú alágbe adáfẹ́jẹ́ ayé àbùkùtà ọ̀run adáfúbọ̀rọ̀ kù ní ọ̀run àbùkùtà ayé ẹgbẹ́ mi gbè mí mọ́ jẹ́ ń tẹ́ tẹ̀tẹ̀ iṣẹ́ láwùjọ ẹ̀kọ́ ẹgbẹ́ mi gbè mí mọ́ jẹ́ ń tẹ́ sọ́yàn iṣẹ́ láwùjọ aṣọ òòṣà àdéjì gbè mí mọ́ jẹ́ ń tẹ́ ooo. rẹ́ẹ̀ kúlórí burúkú nìyẹn ṣe ìyá ẹ̀ lè jọjà fifteen bay kó sọ ten thousand naira fún ẹ wá mi ò láìkí ẹ o wá wá wá má lè wá o. wọ́n ṣe mọ̀ pé kò ń ṣọmọ ìlú fa wàhálà ṣá. àwọn ẹ̀gbọ́n ìlú ń jà kí ló fi kàn án. yọ̀wọ́ kí gbọ́dọ̀ ní èṣù lẹ́yìn kejì nìlò. ṣé rá àwọn èrè tẹ́ kó jọ ṣé rá àwọn èrè yẹ̀ wò wọ́n ní ilé ayé mi lára. lọ́dún tí mo ti dé ìlú tí mo ti tẹ àdúgbò yìí ẹnìkan ò gbóhùn mi rí débi tán máa ní mo bẹ́ nìkan jẹ. ebi pa èmi o jákèjọ jẹjọ àjọun látànù. bàbá ìbejì àti ìyá ìbejì ẹ sọ fẹ́ni tó ran yín iṣẹ́ ìgbésẹ̀ ìsìnkọ́ sínú oúnjẹ fáwọn pé ọ̀ọ́bá wà nílé. wọ́n wí fún yín báwọn. àwọn parents ọmọdé tán sọ pé wọ́n gentle wọ́n ṣe fún ọpọ́ tí ń dàgbà ṣé o mọ ìwà táwọn gan ń hùwà tán wà ní ọ̀dọ̀. àwọn Yorùbá bọ̀ wọ́n ní afúnilọ́mọ òṣòro asọ̀sàn náà sí o gbogbo afuntọrọ ló mọ iye ọ̀nà tí ń dùn. mulẹ̀ èmi bá obìnrin mulẹ̀. bí bá wílò. àbúrò yìí nìyẹn ó ti ń ṣetán lé ọkọ ọkọ ẹ̀ ló wá síbí ó wá ní ká fi three hundred thousand naira ó ní ká fi ṣe ẹ̀hún tí àwọn máa jẹ táwọn ẹbí. kíra fún bàbá bàbá ṣé ẹ̀yin ò sí ìlú ni àbí ẹ fẹ́ sọ fún mi pé e, e, etí dùn yìí ẹ̀gbọ́n pé ìjọba ti ṣòfin pé ọ̀kadà ò gbọ́dọ̀ èèyàn kan lọ. wo jẹ́ kí sọ fún ẹ èmi àti bàbá yín ọ̀rọ̀ yìí ti sún wa ojú òtìjà àwọn ẹgbẹ́ yín ti márì wọ́n ti bímọ àfi ká máa kọ́ strọ́bù. wọ́n wá kàn ní sọ́rí rẹ̀ ní wọ́n kàn ní sọ́rí rẹ̀ kí ni. ṣé ìgbà jẹ́ fámìlì torí pé àjọ pọ̀ yà wá àkọsẹ́ tó lè bá mi tú àìwẹ̀ yẹn tà ọ̀nà wá pọ́nmilé lọ́rọ̀ yẹ mi sí tó bá pọ́nmilé máa yẹ ẹ sí má lọ wá. lẹsẹ ọ lẹsẹ kọkọ fún mi wá wá tó wọ́n wẹ̀fà wá tó wẹ̀fà. kẹ̀yìn yà kẹ̀yìn yóò wá tó bá wí báyìí náà bá wí náà. Èjì àkùmọ̀ kì í rìn lé ọ̀sán. Ẹni abíire kì í rìn rú o. Okùn mẹ́ni ọwọ́ jọkọ̀ mi. Lóòótọ́, mo mọ̀ pé o ti dàgbà, o ti tójú bọ́. Àmọ́ ṣó o rí gbogbo ìrìn tó wù kó o rìn? Tí ẹjọ́ bá ti ń múra, rí pé o ti padà pẹ̀lú. Nítorí pé oògùn kan tó rí yẹn aburú tó wà nínú ẹ̀ pọ̀ gidi hmm? ìyẹn ni pé gbogbo ibikíbi tó wù kó wà kílẹ̀ bá ti ń ṣù kó wọlé wà bẹ́ẹ̀. Daddy kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ what just happened Freddy ẹ gbà mí ó lift sókè hey now talk to me what's going on talk to me are you okay. It's a dream. You mean Allah? Mundala lórí Duro. Ojú did ò paridàridà, I saw you. Oh, it's okay, Freddy, are you playing pranks on me? You know, we're just a fragment of someone's dream. And sometimes when life gets cryptic, it's difficult to separate dreams from reality. Freddy, are you okay? Ah! káàárọ̀ àbí ẹ káàsán ah, irú òórùn wo ló sùn yìí ah, mo ti jí látàárọ̀ mo ń retí pé ó máa bọ́ síta ó máa bọ́ síta ìgbà tí mi ò rí ẹ òun ni mo wá bẹ̀rẹ̀ sí gbálẹ̀kùn ẹ ṣé mo yẹ ìṣẹ́jú tí mo ti ń gbálẹ̀kùn kó tó dìde wá ṣì yìí báyìí. mọ́ mi ẹ̀ wò oorun mi ẹnu ọjọ́ mẹ́ta yìí gan yé mi mọ́ kò yé mi i sleep deep i wake up tired. ó dáa bóyá kó má máa tilẹ̀kùn mọ́rí mọ́ òun tó bá ti fẹ́ sùn máa ṣí sílẹ̀ so that màá lè wọlé lásìkò tó bá wù mí kí n lè jí ẹ ah, ah. ìyẹn bẹ́ẹ̀ ṣe bí o sọ fún mi pé o fẹ́ pákéjì aṣọ kan lọ fún àwọn ará báǹkì ni ìgbà olúwa fẹ́ lọ ṣóòrí pé táìmù ti lọ wá. mo mẹ o mi rò pé màá lọ bẹ̀rẹ̀ mọ́. Ah, kí ló dé. mo mi wọn gbé ifẹ́ sọ fún yín ni o iṣẹ́ àdìrẹ yóò jẹ mi lọ́wọ́ mọ́ mi ò rọ́jà ta èyí tí wọ́n bá tún jàjàrà wọn á ní pé ó ní mistake kan àwọn fẹ́ dá padà ẹ wo iṣẹ́ yìí ò lè sustain wa mọ́ o and it's not my thing. ìwọ ló rò bẹ́ẹ̀ wọ ọkọ mi látijọ́ táláyé ti dáyé ní iṣẹ́ àdìrẹ títà ló ti jẹ́ṣẹ́ alálùbáríkà o gbogbo òwò ni ó lè lọ sókè kó tún lọ sílẹ̀ ìgbà ò lọ bí òréré ayé ò lọ bí ọ̀pá àbọ̀ èmi ò dẹ̀ wá rí nǹkan tó yẹ kó já ẹ láyà àbí inú ilé tá a wà yìí àwa la kọ́ nǹkan wa ilé wa ni láńlọ́ọ̀dù wa dà wá láàmú pé ká mú wọlé wá ọkọ mi wo tá a bá ti ń rọwọ́ mú lọ sẹ́nu báyìí ó ti tó. wọ́n mi ẹ wò mi ò fẹ́ kí ẹ máa wò máa wípé ká ilẹ̀ mo fẹ́ kí ẹ ní bold view of what is coming ẹ wò èmi náà kì í ṣọmọ kékeré mọ́ mo ní girlfriend tó bá yá ń ṣe máa sọ pé ok mo fẹ́ marry lẹ́yìn wedding dẹ̀ ni ọmọ ló kù Ṣé nǹkan tá a máa mú lẹ́nu nìkan ni ọmọ àti á jẹ? You know, what about matrimonial sustainability? Kọ́mọ tó jẹ, kíyà tó jẹ, school fees, medicals and all. Ẹ wo bùkátà tí èmi ń wò wájú yìí, iṣẹ́ àdìrẹ yìí ò lè gbé o. Wo ọkọ mi, ṣé o rí gbogbo tó kà sílẹ̀ pátápátá yìí? Kékeré báyìí níwájú Ọlọ́run. Bẹ́ẹ̀, sànmọ́ nílùú lọ́ ti ń rí lásìkò yìí lágbára ọlọ́run gbogbo ẹ̀ sì ń bọ̀ wá gbòrègì ṣùgbọ́n fọkàn ẹ̀ balẹ̀ má jẹ́ kẹ́rù ẹ̀ bá. mo ti gbọ́ mọ ẹ ọ máa ń lọ bẹ́ẹ̀ sì máa sáré lọ ṣe ìdílé fún mi ṣe mi ẹ ká ọ. ṣe kíá ṣe kíá. bí ìbá fà Adé. Tó ṣe wọn pé ìsìn mo notice nǹkan tó ní àwọn èèyàn sọ pé you are getting bigger now ṣá. Oh really? Mo yeah. ṣe notice. That's why I'm meeting the gym. Well, that's perfect. Àwọn anyway mo fẹ́ sáré dé Anthony mo fẹ́ lọ ṣe delivery àwọn aṣọ fáwọn bankers kan níbẹ̀ so mo fẹ́ ká jọ lọ then a máa gbàbẹ̀ lọ síbi tí ìwọ fẹ́ lọ. Báwo ni ọ̀rọ̀ tèmi àti ẹ discuss nípò máa bá mọ́mí sọ? So? ṣó o bá wọn so n kan encourage mi pé táìmù yìí lórí bẹ́ẹ̀ so pé kí n máa try láti ro pé as you keep pushing and all that. So, you need to have some balls Deoti o kì í ṣe ọmọ kékeré mọ́ náà ìgbà wo ló fẹ́ ṣe gbogbo à ń ta babe ìwọ ló ń wò bẹ́ẹ̀ o iṣẹ́ yìí wà lucrative gan-an bóyá torí pé mi understand dynamics mi ló fà but iṣẹ́ yìí ti move sẹ́yìn it's just unfortunate pé mo lose brother mi because nígbà yẹn muna we made money mọ́tò yìí ilé tá à ń gbé iṣẹ́ yìí náà láti ra gbogbo ẹ̀ so mi feel pé bóyá torí pé mi ò kì í ṣe typical salesperson ló wá fà á tí gbogbo nǹkan ṣe wá rí báyìí. exactly you're more of a tech guy ó wà technically inclined sórí gbogbo káràkátà tó ń bá kiri yìí èmi kà sí iṣẹ́ oníṣẹ́ ni o. <sighs> ok good mo ti gbọ́ so bá mi lo seatbelt yẹn ká jọ lọ ṣe delivery tí mo fẹ́ ṣe. Hmm? ìwà àti ta ni. èmi àti ẹ̀ náà. kí èmi múnà kí n tẹ̀lé ìwọ lọ sí bank lọ tàdí rẹ <laughs> mo sọrí wàá kọ́kọ́ lọ síbi tó fẹ́ lọ ná uh-uh. wàá wá padà wàá gbé mi èmi àti ẹ a máa lọ síbi tá a fẹ́ lọ. ọkùnrin sojù má gbàgbọ́. jọjọjọjọjọ má má ti sọ̀rọ̀ kankan náà i'm trying to draw some bars To bá dẹ̀ ti lọ distract me punchline ẹni lọ sábà pátápátá kí n má rí wọn. that's it. really a very hardworking guy. Wow. so passionate about your music career. But tẹ́ ní mọ̀nà orin ò dàbẹ́ more not tọ̀ ṣó ibílẹ̀ ayé ìṣètò ẹ̀ kìràkìtà kan ò dọ́là ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan kan pẹ́pẹ́yẹ jẹ líle ó ṣe rírọ̀ ojúfò kọ̀ ohun tó ń bẹ lẹ́yìn ẹ̀fà ojú èje lọ. okay wọn náà wọ àwọn tẹjọ jẹgbẹ́ nínú orin kíkọ wọn ò dúró nítòsí rárá ọ̀nà jíjọ́n ọ̀nà jíjìn ni wọ́n ti ń tẹsẹ̀ lébọ̀ èmi ni Jídé Josh Marvis the rapper they all go spiritual church wa ni Josh wa ó dẹ̀ máa wù mí kí n mọ lọ rí wòlíì mi my church. hey lọ́lá wa pa mí náà ẹ́ eh, I mean ṣé music executive ni wòlíì any. ni àbí producer or show promoter àbí kí ló kan wòlíì pẹ̀lú rap abeg abeg abeg abeg. wọ́n ní kò jiyàn bẹ̀ṣù ògbùgbẹ́ta tíṣù bá jiyàn tán òjìyàn ló máa jẹ púpọ̀ bẹ́ẹ̀. gbogbo èyí tí mo kún ń ṣe fún ẹ yìí tí ẹ lójú ṣé o lè bú lọ́la tán sí kó já mi kulẹ̀ kó lóò fẹ́ mi mọ́ bó tèmi ò ní ro tèmi ire tiẹ̀ òun ni mò ń wò àbí kí ni point máa ń bára wa rìn tí kò sáǹfààní kan tí mo lè ṣe fún ẹ. Babe, if you really wanna help me, get me the best music producer or a big record deal. But for now, let me face my rap. mo mọ̀ pé ó ti pẹ́ tẹ́tí rójú gangan ní insta but ọdún egun gangan ló máa mú àgàn síta gonna be a nun gonna be a priest gonna be a sister because i'm a rapper yeah that's not bad àwọn àbó no àwọn abókí gan ti ń fara kin wọn láwọn kan fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa jẹ tọkí kódà àwọn máìn láti fẹsẹ̀ ṣàdélù ìtọkí wá ọ̀gbẹ́ni kí ló ṣe ọbọ ṣe tọkí ọlọ́pàá tó máa arrest ẹ gan kò lè lọ wọkí tọkí fèrè gbọn òṣìlẹ̀kùn you've gotta need a key fèrègbọn òṣìlẹ̀kùn ọ̀gbẹ́ni you've gotta need the key that's it baby fèrègbọn òṣìlẹ̀kùn you've gotta need the key. what is this what is this nonsense ìgbà wo ni àwọn ìjà yìí gbèmí sì wà mọ́ tíṣẹ́ ti kan fáìlì wọn kí ni máa ń sọ fún yín you people I've always told you even kí ìyá mi wá sí ọ́fíìsì you must follow due process now kí ló wá ṣẹlẹ̀ kí ló dé fi jump protocol no i know the reason ẹ̀gúnjẹ àbí ẹ̀gúnjẹ ẹ̀gúnjẹ tí ń gbẹ ẹ̀gúnjẹ àbí kí ni reason tẹ́ máa jump protocol táwọn èèyàn wà ní queue ìjọ òní jàgbé no don't tell me to come no no no no Dunni please stay out of this. àwọn olùkọ́ mo ti máa ń gbọ́ ìfowópamọ́ ìfowópamọ́ ọ̀gá kàkí pẹ̀lú mi. Don't, don't, don't be about it. Not about it, right? It's not what you think. Keep quiet. Should I take your wife? Take it, please. Take it. Now, Mutima ti máa ń receive mails táwọn client máa ń complain tó máa ń fi ẹjọ́ yín sùn mo dídì mọ́nítọ̀ ilé ni mo mọ̀gbà tí fáì ìjà ẹgbẹ́ mi dé ọ́fíìsì mo mọ àwọn tó ti wà ní queue and now you want me to to attend to this now ẹ ó ti yé mi ẹ mọ̀ kan láti àtayédáyé mi láti kékeré láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ gbà I've always followed due process in my life mi tó pé mi mọ̀yàn kí n jump queue even lè po anywhere I've never jumped queue in my life. Protocol, due process. O tẹ̀ fi ń dàlú irú nìyẹn. Protocol is standard. Ìwà ìwà pẹ̀lú ni owó kéré mọ́ ẹ máa bá wọn jẹ. Ẹ máa da kíwì. Ẹ máa lọ ẹsẹ̀. Yá. Ọmọ kan dé ta o. Serve them all quick. TPC náà bá dé the same thing. The four of them. Sir àti Bísí àti Túndé Túndé ló surprise mi ẹni agbójú òkun yẹn ó jẹ ìyá àgbà. ọ̀dọ́ mo sì bẹ̀rẹ̀ iṣẹ́ tá a fún àwọn àgbà kiri ẹ́ ẹ jẹ́ ẹ̀jẹ̀ fẹ́ kó bá mi. protocol protocols if you cannot if you cannot follow protocol you shouldn't be in a civil society. mr protocol ṣàṣàánú mi ro tèmi àtàwọn ọmọ ah, kò burú ẹ̀ níṣó. how difficult is just follow same protocols like jumping queues, jumping everything. Do it your way. African time, Nigerian time, this, that. Then you get a jump queue. Protocols, you can't follow it. If you follow that, everything will be orderly, everything will be fine. Protocols ló lè sort gbogbo problem lè ayé. Protocols. ìròyìn pàjáwìrì tó dé sétí ìgbọ́ wa fi yé wa wípé arákùnrin tí à ń pè ní olùyẹni malik dasofunjo tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ omd tí ọ̀pọ̀lọpọ̀ tún mọ̀ sí mr protocol ti ṣàìsí láì ṣàìsàn lóru mọ́jú òní o ìyàwó olóògbé náà fi yé àwọn ọlọ́pàá wípé ìṣọwọ́kú ọkọ̀ òun ní ọwọ́ ayé nínú nítorí ṣàdédé ló tají lóru tó ń léfò lókè bí ẹyẹ tí ó sì fò sánlẹ̀ lẹ́kọ̀ọ́ tó kú ìwádìí ń lọ lábẹ́lẹ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá ṣùgbọ́n ìyàwó OMD sọ wípé aburú tó fẹ́ẹ́ ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kò sí ohun tí ọlọ́pàá lè ṣe láti jí ọkọ òun padà sáyé. lọ́mọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ ń mọdé jòjòló ah, kò tiẹ̀ sẹ́ni tí kú yìí ò lè pa. ó lè pa ọmọkùnrin yìí tọrún tọrọ ẹnu ẹ̀ tó dá ṣáká. mú mi ṣe ìlú wo tó ṣẹlẹ̀ sí OMD yìí. ń ah, lèmi náà ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ lórí tẹlifíṣàn nísìnyí wọ́n mi ṣe mọ̀ pé mójúmọ́ yìí ni mo lálàá pé máa ń yí ikú. mo ti máa ń lárò àwọn alábẹ́yìn tẹ́ tẹ́lẹ̀ o bọ́ mi ò rántí àmì eléyìí mo rántí dáadáa. ó fi hàn wípé o lẹ́bùn àlá nìyẹn o ẹ̀bùn ńlá gbáàdẹ̀ ni lẹ́ni tí wàá tiẹ̀ ò tiẹ̀ close rárá. àwọn ọmọ mi lójú àlá yẹn èmi ni mo pa máa yẹn mo lórí ẹ̀ mọ́gìrì lẹ́ẹ̀mẹ́ta ó dẹ̀ kú. má sọ o má sọ síta o ẹ má sọ má jẹ́ kéèyàn gbọ́ o ó mọ orú àwọn èèyàn wọ̀nyí alágbára ni wọ́n téèyàn bá gbọ́ ohun tó sọ yìí <laughs> wọ́n á fi ojú olúwa ẹ̀ wọ́n á fi rí màá bọ̀ ó dẹ̀ mọ̀ pàjù báyìí lọ o jọ̀ọ́ ọlọ́run o ṣàánú mi o ẹ wò bóyá ẹ understand ṣe rí èmi ni fọwọ́ ra mi pamọ́ ẹ lójú àlá ah, mo larí ẹ̀ mo kiri ni wọ́n ní kó o má sọ bẹ́ẹ̀ mọ́ wọ́n ní o má sọ bẹ́ẹ̀ mọ́ kó o panu ẹ̀ mọ́ ah, ah, kí ló dé tó o fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di ẹyẹ òrófó tó dẹ̀ fi ẹnu ẹ̀ tó fi kó bára ẹ̀ níbi wórówótó ó mọ̀ pé wọ́n nìkan ló kù lọ́wọ́ mi o jọ ń torí ọlọ́run fàdémi dèmi lórí o ṣàánú mi. ok mo ti gbọ́ n ò ní sọ bẹ́ẹ̀ mọ́. Ah, bẹ́tà. Ah. ṣé mi ò wá ṣe nǹkan báyìí. Eh? dé òtí dé òtí gbọ́ ohun tí mo sọ fún ẹ o o ò gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ yìí jáde o má jẹ́ kẹ́nikẹ́ni ó gbọ́ lẹ́nu ẹ o jọ ń torí ọlọ́run o ṣàánú mi o. ẹ. ẹ kàn sáré wá kọ́pì track yẹn ní studio ni all right màá kọ́ ẹ lára ń sìn babes let's go. Freddy. yes. jọ kí ló fẹ́ fi àwọn girls tó wọ ìrẹ́pẹ̀ ṣe. hey hey don't bọ́lọ́lá mo explain for you now music video mo fẹ́ lo shoot and these girls are vixens wo eh, eh. tójú ọba ti ní gbà bóyá kó má tẹ̀lé mi lọ kúkú lọ dúró dè mí lé ilé mi sumo bí òkúkú mọ́lé lọ mú kí n bí ti máa fi sí abeg. so you would rather go with these girls than me right. but why are you taking this thing personal now why ah, these ladies are just like props on my head ṣé wọn mo fẹ́ lọ lò gẹ́gẹ́ bí props ni lọ come on. really èmi ò wúlò fún ẹ mọ́. Ah. despite all the moral and spiritual support I've been giving you wow mi ò lọ́mọ ìlú máa lọ. ìwọ ló sọ bẹ́ẹ̀ o girls let's go make magic. Freddy. mo ti pẹ́. no o ma fi mí sílẹ̀ lórí ìdúró pẹ̀lú àwọn girls wa máa lọ fẹ́ Freddy. Yo. We dey for you o. Oh. Àwa wà fún ẹ gidi Sorry, I want ń girlfriend there. Da da gbé gbogbo ayé sórí o, oh, sorry to say. Because what you call jù fún bó dẹ̀ ṣe wà ó kàn ṣe bí òun lè da ẹ̀jẹ̀ tán ni ẹ̀mí ẹ̀ ò gbé let me tell you something I was ready to marry you like we are not even getting married to anybody we don't care you can even get married to her and that's none of our concern that's so but the main thing is ah baby gbogbo paro industry everything gbogbo à ń lọ party o à ń lọ show à ń ṣe everything we are both here for you abi yes, babes yes. <laughs> wàá ṣeré mi sef náà wọn marry o èmi gan fẹ́ marry mm. èmi gan wà fún yín adé afu grand die. ẹ ẹ ẹ má jẹ́ kí n ní accident o. Ah, tó bá gbọ́ lọ sísàlẹ̀ kan. Ah, tó bá gbọ́ lọ sísàlẹ̀ fẹ́ kí n kú kí tó blow. Ah, kò sí kú kankan lójú wa sórí gbogbo a ni a máa jayé jayé jayé jayé I love your spirit, babe. <laughs> All right, mm. Washiri. Mm-hmm. nice one. Mm-hmm. I'm here for you anytime, sweetie. Washiri. It's looking like it's going to be fun, this shoot, man. I can't wait. fun. Mm. I'm ready. My <laughs> worry. It's about blow to, I don't go forget on her. Oh, oh Especially well. Oh. you. Oh. oh <laughs> small, small. àǹtí mi àǹtí mi àǹtí mi ah, ah kí ló dé n tí ń wú báyìí àǹtí mi ó dẹ̀ pé pé pé látẹ̀kùn more than three times ẹ̀ hey, down mo ti notice yín láti ibi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn like three weeks back ẹ máa wà moody ẹ kì í ṣe bẹ́ẹ̀ ṣe máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló tẹ̀ ń ṣe bá àǹtí mi. Mide. Ṣọ́wọ́ mi ò dóró. No, dá mi lóhùn náà. Ṣọ́rọ̀ mi ò tó rò ni. Níjọ́ ọlọ́kọ mi dénú lé ìgbẹ̀yìn. Fine, mo mọ̀ pé ó níyàwó mẹ́ta ni kí n tó fẹ́ but even as that she ain't ní kó create time for me. ni. tí ò bá lọ bá ìyáálé mi ní Àbújá a lọ bá èyí tó wà Port Harcourt àbí kó lọ sí Amẹ́ríkà màmá rí how long will I be doing this irú lifestyle wo nìyẹn. ó ṣàmùpọ̀rọ̀ kọ̀ọ̀kan ló ń dùn mí tó bá jẹ́ pé mo tiẹ̀ ti bímọ ni tí mo rí ní ṣe kejì ara mi bọ́bọ́ wo ló ṣe fẹ́ ṣẹlẹ̀ ṣé ní tó máa wálé lẹ́ẹ̀kan lọ́dún ayé ẹsẹ̀ méjì lọ́dún àbí wọ́kọ́ ni ṣé mo parọ́ ni tí bá jọ ń gbé ni. kò dé wá rí bẹ́ẹ̀ àǹtí mi o gbọ́ pátápátá la mọ̀ ìpọ́kọ yín nífẹ̀ẹ́ yín ọkọ yín love mi boy is a traveller. ẹ mọ̀ kó tí èmi àsọ fún yín advice mi fún yín pé ẹ mọ̀ tó bá ti wálé èyí tẹ́ fi máa ń bá wọn jà tẹ́ fi máa ń pariwo tẹ́ wọ́n máa ti yẹ yín ẹ máa try láti máa múnú wọn dùn kẹ máa rò pọ̀ oyè bá ti rò pọ̀ oyè tí wọ́n gan awú wọn lè máa máa wálé nígbà mi ẹ mọ̀ wọ́n máa wọ́n àtàgọ́ ní máa wọnú pé kí làwọn fẹ́ wá bá ń lé ó ti yẹ from there tẹ bá ń rò pọ̀ then mhm. so kàn kó má jáde àti wọn ẹ wá sọ pé ẹ̀rọ ẹnìkejì èmi ńkọ́. Hmm? kò lè yí ẹ Mídé kò lè yí ẹ ṣé mo advice ni mo máa fún ẹ fẹ́ kó fi tèmi kó fi ṣe lesson don't dare marry a married man má fi ọkùnrin tó ti níyàwó sílé tèmi yé mi o tèmi yé mi o mo mọ nǹkan tí mò ń sọ fún ẹ o ṣorí tẹ́tẹ́ ọba gba kádàrà lóòótọ́ náà ló máa gba kó dúró mo ti gbà ti tèmi ṣùgbọ́n mi ìgbúrọ̀ tún lajú mi lẹ́kítà lòbọ̀ kó wọ́ lọ́dọ̀ títí ẹ tèmi ni mo sọ fún ẹ̀yìn ẹ. wọnú ara wọn náà kí láti di ẹ̀yọ́ lẹ́nu. a jọ sùn ni ariwo wọn kọ́ ló jí mi bí mo ṣe jí mo rí tó fi ọwọ́ di àyà àti ọrùn mú ọwọ́ mi lókè. sorry sorry please take that again. ariwo wọn ló jí mi ìwọ ìṣe jí báyìí ni mo rí tí wọ́n fi ọwọ́ di ọrùn àti àyà ọwọ́ mi lókè lókè bí wọ́n ṣe ṣubú nìyẹn tí wọn ò mí mọ́. ṣé rúùmù kan náà lẹ́jọ́ ń sùn ni. kò kí ṣe pàjọ máa ń sùn ni master bedroom làwọn wá ń sùn ṣùgbọ́n gbà tí dádì ó sì ń lé ni wọ́n ṣe sùn sínú yàrá tèmi àjọ wo kidvama lórí laptop mi tó fi sùn lọ ni ṣùgbọ́n nígbà tí mo rí pọ́ ti sùn lọ lèmi náà sùn. CCTV wà nínú ilé yìí. Yes ma. Ṣé a lè rí footages?

there is someone else in that room tó bá wo cctv footage yìí dáadáa wá rí i woman yìí ń wò bíi kí ó rí nǹkan kan ko tó di pé di ọrùn ara ẹ̀ and bó ṣe ń fúnra ẹ̀ lọ́rùn yìí ó jọ pé ojú ẹ̀ ń wo nǹkan kan tí cctv yo capture. dúró ló padà sẹ́yìn dé. ló tún rí báyìí. mo bọ́ tó wọ́ta yìí orí òró ló ó dẹ̀ ṣubú sílẹ̀ bí ìgbà tí yẹn kò fọwọ́ gbà. bí àjọ náà rẹ ṣúrẹ́ ìtẹ́bá ti jẹ́ traditionalist báyìí gbogbo nǹkan lẹ máa ń rí bíi mystery tó bá játẹ́gùn ló fẹ́ dànù kọ́. no omi wà nínú bọ́tù yìí náà wéètẹ́ ò lè jẹ́ kí atẹ́gùn gba dànù bẹ́ẹ̀ yẹn rántí pé a rí this same bottle tó ṣubú sílẹ̀ omi dẹ̀ wà nínú ẹ̀ ẹnìkan wà nínú ilé yẹn pẹ̀lú ẹnìkan àbí spirit kan. whatever but instinct mi sọ fún mi pé this is beyond a case of a heart attack. bẹ́ẹ̀ nínú kúńkó ta ló ń ta fásitì. I don't know where this relationship is heading to. Mi ò ní pé kó wá gbé mi lọ síbi tó máa ti náwó. All I needed was your presence. Mo ní kó wá gbé mi lọ sí club. I want to dance with my man. Kálọ́gbọ́n ranù. O ò tún turn up jẹ́ ń how many missed calls ló value lórí fóònù ẹ̀. about that um, seventy seven. seventy seven seventy nine Deoti seventy nine missed calls. okay seventy nine. Deoti mo pè ẹ́ ní seventy nine times Phone ẹ̀ ring lẹ́gbẹ̀ẹ́ òun vibrate òun dẹ̀ pick ẹ̀ ó ní òun sùn tó bá jẹ́ òkú gan-an la pè number of times yẹn ó my pick you know what tó bá fẹ́ parọ́ at least lie with intelligence o come up with a better lie kí n mọ o respect IQ level mi. Um, Mona see to be very honest with you ọ̀rọ̀ náà rú mi lójú ó fi mi lákàlàkà ó dorí àdán mi kodò ó dàbí ẹni pé recently gan mo ti fẹ́ máa ní hypersomnia o torí èmi tó jẹ́ pé ìwọ náà mọ̀ tí mo bá sùn tẹ́lẹ̀ tí pin tó bá jábọ́ máa jì mo wá dẹni tó jẹ́ pé olóorun fọfọn ti fọn kí lè máa jó kó lè máa jà mi ò lè jí àfi tí mo bá exhaust ara mi ni màá tó jí ìgbà míì gan wọn mi máa kanlẹ̀kùn kanlẹ̀kùn kanlẹ̀kùn mi ò ní jí ẹ̀rù tí máa máa bà wọ́n nígbà tó sún yìí oníyà wọn ní mi gbọ́dọ̀ tilẹ̀kùn mi lẹ́yìn mọ́ sódà táwọn bá ti fẹ́ jí mi báyìí àwọn kan ra máa wọlé wọn á dẹ̀ jí mi bọ̀ èmi náà ti ń wò ná pé bóyá mo máa ń láti lọ rí dókítà àbí psychiatrist. ọ̀ ọ̀ mo na psychiatrist báwo dókítà mona. anyway anyway. Oh, dẹ̀ rẹ́rìn-ín. ibo lẹ wá ń lọ lónìí o ibo ni mommy ran yín kẹ́ gbádì rẹ lọ ṣé bank ni abi ministry mommy's boy akókò tí mọ̀ pé mommy lo ń bá ẹ plan life ẹ báyìí. ọmọ nǹkan tí màá ṣe jẹ́ kí n check. Mommy ò rán mi lọ anyway so I am all for you. <laughs> ah, shush it you not for me. Gbàǹtọ́ mọ́ gán mọ̀ pé òun ò bímọ àdúrà àkórí ọmọpọmọ wáyé ló ń gbà èmi àti ẹ mọ̀ pé a kàn ń ṣe wọléwọ̀de ni àdúrà pé kẹ́ propose òun ni mò ń gbà jẹ́ǹtẹ̀ béèrè gan ọjọ́ wo ló máa propose sí mi àbí kémi wá bẹ́ẹ̀ propose maybe that will work besides ìgbà wo gan ló máa kúrò lọ́dọ̀ mọ́mí ẹ̀ tó máa bẹ̀rẹ̀ sí ń dágbé. mo ti ẹ̀ ń ronú nǹkan i'm working on something Oh. Surely after our wedding, right? You will just move in with us. I will be living as one big family. You know that Indian style. Move in? With who? Your mom? You? Yes. You must be kidding. One big family. What? Family. So fún mi pé ò ń ṣeré. No. <laughs> Ó jẹ́ funny. <laughs> Anyway, hey. <laughs> I'm just kidding. Better. But I have a plan. Oh, no. Mona, um, let me go and make you laugh. Oh, God, don't máa ṣe fún mi. Ọ̀rá lọ wọnú mọ́tò yìí. Jókòó, tẹ backrest sẹ́yìn. Kásẹ̀ lórí dáṣọ́. Shut up. Let's <laughs> go. mi sọ látijọ́ ìṣẹ̀ṣẹ̀ yé mi ni ṣebí tara mi náà ló kúkú ń sọ fún mi and talking about the spirituality tó máa ń tẹ̀mọ́ mi létí ah, ó ti wá yé mi báyìí pé mo need ẹ̀ and i'm ready uncle mi kan tí mo súnmọ́ jù náà ń jẹ́ kó yé mi wípé mo need the spiritual backup lóòótọ́ and mo, mo, mo ti ready báyìí lọ́la. Freddy pẹ̀lú bí mo ṣe support career ẹ̀ tó o wá first musical video o ò tẹ̀ consider me as your first option àwọn ọmọ ọkọ mi mọ́bi tó ti rí wọn tán kò sí rè pé àwọn ló consider o ò ṣe lọ bá wọn sì spiritual assistance. ẹ èmi náà kọ kò ń ṣojú lásán ẹ i'm talking about the music video tó ń sọ náà kí la mú bọ̀ nbẹ òfo la mú bọ̀ ẹ àárín kankan mú bọ̀ mẹ́ni hard drive crash atúnika reshoot ẹni tó ti promise mi ní heaven and earth pé òun máa sponsor mi o american tour and all of that nǹkan kan mo tún lọ bá wa ní la òun ò fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú mi mọ́ wípé mo ti bá girlfriend òun sùn rí and all that. ok kí ni gbogbo eléyìí báyìí ok àwọn show kéékèèké tí mo tún fi ń hold body gan-an ìyẹn náà ó kàn lọ pàfẹ́ àárí anything mọ́ ah mo yẹ̀ ṣe gbà ní pé hmm, ayé wà ayé ò dẹ̀ kí n fẹ́ kíyàn ṣe nǹkan rere. meanwhile iṣẹ́ ayé ni mò ń ṣe. Hmm? wo mo ti rí ayé báyìí mo dẹ̀ ready láti súnmọ́ lọ́hùn baba please help me. Only your name. And it's because I want the best for you. Àbí kí la fẹ́ ṣe fọ́mọ onínàkúnà tó lówó ọdún kan tó yapa sẹ́bí tó ní kò sí irú ohun tó yan fanda káàkiri tó bá náwó owó ẹ̀tàn tójú ẹ̀yàn tó padà wálé mo máa foríjì náà ni ọmọ ẹni ò ṣàlè burú títí ká lè fẹ́ kún pàjẹ́ <sighs> I forgive you and you're welcome back to my life. Aww. Thank you so much, sweetheart. Oshigon, mo mo really appreciate it. See, Lola, hmm, ọmọ gidi ni ẹ o, obìnrin rere ni ẹ pẹ̀lú ẹni tí ò rí ẹ kò rí nǹkan kan. à ń jẹ́ kí n fi wákàtí ọ̀wọ̀ ìdúpẹ́ lọ́wọ́ àwọn òbí ẹ̀ tó tọ́ ẹ báyìí you're the best. ọgbẹ́ni fi ọlẹ́ jọ i have some money. ṣé àpò elédè tó bá ah, ti ẹ̀ àwọn ti mí ìsẹ̀. ẹ jọ ṣé madam ní àwọn àìsàn kan lára tẹ́lẹ̀ bóyá heart-related ailment? No, no, not at all. She was as fit as a fiddle. In fact, family doctor wa ó máa fi ń bá wa ṣeré pé tí <laughs> medical practitioners wọn ò ní She was very, very strong medically. Sir, Are you by any chance into something metaphysical, diabolical, or a member of any group? I mean, brotherhood like cult. Oh Kí ló yẹ tẹ́ ń béèrè irú àwọn obìnrin yìí? Torí ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́, ó fi ẹsẹ̀ méjèèjì tiro. Ní ọjọ́ tíṣẹ̀lẹ̀ yẹn there was something cryptic that the CCTV captured nǹkan kan sáfẹ́rẹ́ sínú afẹ́fẹ́ nínú ilé yìí lọ́jọ́ tíṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀. Ah, ah, ẹ̀yin ọlọ́pàá tún gbé tuntun dé ọlọ́pàá la pè é àpàwọn ní we practitioners tẹ bá fẹ́ art film bá ní kẹ gbọ́dọ̀ wọn lọ kẹ́kọ̀ọ́ lọ́ọ́ máa ṣe múvì káwọn pè iṣẹ́ tá a gbé fún yín ẹ̀ lè ṣe mọ́ I can recommend people for ẹ̀yìn lọ bá méjì láti lọ́ọ́ máa ṣe lọ́wọ́. So, anything you cannot see physically in this house was not in this house. Bí sáfẹ́rẹ́ ọ̀nà sáfẹ́rẹ́ ẹ má sáfẹ́rẹ́ sínú afẹ́fẹ́ fún mi. Gbogbo nǹkan tí ẹ bá ti rí inú kámẹ́rà kò sí inú ilé yìí. Even the angels. Angels. Oh my God. Mr. Mark, please, can you please stand up? Can you stand up? Sorry, sir. Get out. Get out. Sorry, you are very sorry, Rubbish. What kind of language was that? Oh, ló ṣe máa béèrè àwọn questions báyìí lọ́wọ́ máa yẹ? With my little experience in metaphysics kò sí nǹkan tí ojú ò rí rí this life goes beyond just the physical there is a metaphysical aspect too and some people today in their desperate search for ìdọ̀rọ̀dọ̀rọ̀ ayé they go diabolical and you cannot go diabolical without incurring some metaphysical phenomenon. ṣorí ẹ̀yin tẹ́ bá ti jẹ́ oníṣẹ̀ṣe báyìí mm. tẹ́ tún wá kàwé. Mm. Ah ẹ̀yin gangan ni problem ayé. wambi on the contrary we are the solution to the problem of the world. Mm. I see. bó ló ń lọ ibi tí ṣẹ̀sán park mọ́tò sí ni ó ti rí park. Jorin sìn we are the solution to the problem of the world. ṣó ti gbà. How about that? Fine. Not fine. Sure, yeah, Aisha. Obviously. That does not sound convincing. Of course, I did. I No. <laughs> What did you um, Wow. O ti tin wo ago àbí? Mummy àti ma won po pe àbí kíni? You know what? To hell with time. Are you for real? Because I am having a premium phone with my baby. You're sleeping here tonight. Yeah. Are you for real? game òṣìṣẹ́ máa fi play. irú géèmù. deoti má fún mi lápá tẹ́sán o. Ah, ah. Muna. like ṣó fẹ́ yà mí wèrè ni ṣó fẹ́ pa mí ni. Muna, if this is about my deep sleeping right I apologize. mo sọ fún ẹ pé lẹ́nu ọjọ́ mẹ́ta I am not talking about your deep sleep I'm talking about your little midnight adventure. ibo ló gígbà lọ lóògùn tí mo bẹ̀rẹ̀ sí wẹ́ẹ̀ kiri. lóògùn bá jẹ́ ò prank àbí tiktok ni just stop it mi ò ní time for gbélé ìnáwó orí ń fọ́ mi fẹ́ sùn padà. does this look like i'm joking? ṣé bóyá mo bẹ̀rẹ̀ play silly jokes? àbí kí ni gbogbo nonsense ṣó fẹ́ fún mi lápá attention kí ni gbogbo òṣì tó ń bá mi dánwò yìí? mo jí lóru mi ò rí ẹlẹ́gbẹ̀ẹ́ mi mo rò okay bóyá o lọ sí bathroom i waited for like twenty minutes Oh, padà dé mo lọ wọ ẹ bathroom ó síbẹ̀ mo wọ ẹ lọ́bì ó síbẹ̀ the compound ó síbẹ̀ inú bẹ̀rù bójú ni mo gbàgbé sùn lọ sí. see Muna you understand tó bá jẹ́ pé relationship it is so fine just let me know if you are tired of me say it and stop going round and round what is all this now. You complain about everything. You complain about my mother. You complain about my attitude. You, you complain about me being a good son to my mother and a gentle boyfriend to you. What is it? Ah. You know what? mi ò ní ariwo kankan láti bẹ́ẹ̀ pa get out of my house. really? yeah. kí n now. fine. màá jáde. tí mo bá ti lọ tán bọ́ síta bú iyẹ̀pẹ̀ mọ ọkùnrin tó wọ̀n ẹ́ mọ kó ga kó dúdú kó fine kó má jẹ mọ́ miss boy kó ní good career every time wọ́n máa complain about everything láì ní tẹ̀lé ọrùn òṣì wọ́n máa pariwo you need to grow some balls you need to grow some balls ṣé bọ́ọ̀sì àwọn náà kọ́ lọ jókòó sí Bishop. ṣẹlẹ̀ sí ẹ kí ló dé tó wá sunlé níbo ló sùn mo tún pe aago ẹ títí títí ó kàn ó gbé. ọ̀dọ̀ múnà ni mo wà. mọ́nà yìí náà ni ṣá even at that tó bá tiẹ̀ dẹ̀jẹ̀ pé o fẹ́ sùn bẹ̀ ṣé kò yẹ kó o sọ fún mi ni kò yẹ kó o pè mí kó o sọ fún mi pé o ò ní wá sunlé ẹ̀ o mọ̀ pé kó mi láyà sókè ni kí ló dé ṣó fẹ́ pa mí ni wọ́n má fẹ́ mi ní hypertension o. why tó ṣe jẹ́ pé mi mò ń fẹ́ everybody ní hypertension i'm trying so hard to be a good son trying hard for everybody i'm tired. wá ìwọ àti ta ni níta sọ sílẹ̀ yìí ò tí ì fàjà ta ló ń bínú sí. bí mo ṣe wà lọ́dọ̀ yẹn náà nìyẹn tó bẹ̀rẹ̀ sí ní pariwo pé èmi dìde lẹ́gbẹ̀ẹ́ òun ló òun wá èmi kákàkiri òun òun ò rí mi kí mi má fóun lápá tẹ́ńsọ̀n mo tún wá bọ̀ mo tún wọlé ṣe é lọ́sọ̀ pé kì í máa fún yín lápá tẹ́ńṣọ̀n gbogbo ah, yín wà fún mi lórúkọ tí ò kì í ṣe tèmi. ọkọ mi ìwo ah, ah, lẹkùn yóò sunkún a máa ń yọ̀ sí ẹ lọ́rùn màá ní. o ò lè fún èmi láìpa tẹ́ńṣọ̀n bẹ́ẹ̀ ni mo lè mọ̀ kó lè fún ìyàwó ẹ̀ náà láìpa tẹ́ńṣọ̀n tó ti gbọ́ mọ̀ mi mo mọ̀ bọ́ mo dáadáa ní ẹ̀ mi mọ̀ kó kò jọkọ̀ jọkọ̀ má sunkún gbọ́ àìrọ́rọ̀ ẹ̀kọ́ ìbàrú ọmọ agbọ́tọ̀ owó yọ̀ ọmọ sàádì. Eh, ayé òsì ẹ lọ́rùn ayé òde ní ah babe má bínú jàre international call ni ló jẹ́ kó pẹ́ tó yìí ẹ kí ni ah ṣé ni ni. kí ló mú ìpè ṣé ni. ah ooo kò yẹ kó jẹ́ ni náà ah kí ni gbogbo eléyìí sìn kò lè kò lè jẹ́ ni náà ṣé ẹni e, e, ni wòlíì ni ká wá ni what's this now ah babes kí la máa ṣe báyìí. jo kí ló mú ìpè kí la máa ṣe. ah it's okay do mo mo mo ń kánjú ná but let me explain myself to you mo ní gig kan lálẹ́ ní island Hmm? mi ní sọ̀rọ̀ ilé méjì o mo fẹ́ kó tẹ́tí dáadáa kó máa gbọ́ o wọn náà guys kan ẹ̀ṣẹ̀ dé láti jand ni wọ́n gbé dání gan they ready to spend money hard currencies pounds sterling dollars for on on unlike eh, hip hop music hmm? especially tó bá lè fi hip hop kiyan bí small doctor as a matter of fact small doctor gangan ni choice wọn ọ̀nà ń wá but as as luck would have it ó ti busy bí promoter mi ṣe pitch mi fún wọn nìyẹn pé ah òun mọ bọ̀bọ̀ kan o do rapper ni but ó lè fi rap kiyan dáadáa ó máa freestyle and all of that báwọn yẹn ti sọ pé ok kọ́ mú mi wá nìyẹn so alẹ́ yìí ni tó ti wá rí pé kò lè jẹ́ pé alẹ́ yìí gangan náà la máa lọ rí wòlíì kò possible so wọ́n fẹ́ record performance mi. wọ́n fẹ́ upload ẹ̀ sí streaming platforms lamẹ́ríkà you know to show the beauty of afro rap to the western world sweetheart we are talking about dollars hard currencies pound sterling owó eh, you understand now babes eh, we go gather spend am now. ṣòro ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọ̀rọ̀ ní ìní èyí tèmi ń bá ẹ sọ ọ̀rọ̀ láéláé ni distraction rèé friend èṣù rèé eh, eh, eh, yes ọ̀rọ̀ ẹ yé mi torí ibi tó gbà wọlé ẹ̀ lèmi náà máa gbà yọ sí ẹ padà mo understand nǹkan tó ń sọ o but hey, hey, babes ó ń lọ sọ́yọ̀ òun kanjú aláàfin òrebi kankan bàbá wà ní palace níbẹ̀ ọ̀rọ̀ wòlíì tó ń we can always go meet him at any time you understand this is the only spot i've got with these guys òní ẹ̀ ò lọ́bì kankan a máa lọ lọ́la já lọ rí wọn lọ́la. jọjọ ṣó fi pé wòlíì mi ó máa ń ráyè bẹyẹn he's a busy man. òní àbújá ọlá benin republic please ah. wo ká lọ lẹ́yìn tí wọ́n ń retí wa please. ee <laughs> o o o sọ yẹn fún mi tẹ́lẹ̀ náà tó bá ń sọ̀rọ̀ máa là á Man land na wọ́n sọ fún mi pé wòlíì man travel ni pé wọ́n máa ń busy wọ́n man travel Abuja Benin ó oh, so yẹn fún tó báyìí kò ti sọ yẹn fún mi màá ti plan ẹ̀mọ́ logistics mi now what is that see eh, no no Ma ma rò mí bẹ́ẹ̀ yẹn má rò ò lè rò bẹ́ẹ̀ yẹn babe ẹni nìkan ni mo ní hmm? ó ṣeé ṣe kí n débẹ̀ ǹsìn kí n win heart àwọn bọ̀bọ̀ yìí think about the big picture now ìwọ náà òórò ẹni òórò ọ̀la Eh, wọ ọlá mi pẹ̀lú àwọn guys yìí international nínú àwọn guys yìí wà náà what are you saying so jọ máa wọ rí wòlíì ò ní lọ bí kankan lọ́la wọn ò ní lọ Àbújá kankan wọn ò ní lọ Benin mi fi òpè tá a bá ti dé àyíká a bá wọn ni mi ò mọ o o sọ gbogbo eléyìí náà mo fi òpè twenty four seven máa ń wà láyìíká àyíká làwọn èèyàn ti máa lọ rí wọn a máa ṣe prayer and all of that so jẹ ká bẹ̀tẹ̀ jẹ ká bẹ̀tẹ̀ wòlíì ò ní lọ bí kankan lọ́la a lè lọ rí wọn lọ́la náà wọn ò ní lọ Àbújá lọ́la. Hmm? so farabalẹ̀ fún mi ṣe ti gbọ́ má rò pé bóyá mo serious mọ̀ pé tèmi náà ló ń ṣe owó náà ó big picture náà ó big èní nìwọ náà rò ó rò ọ̀la tó bá rò ọ̀la ni ìwọ gan-an yẹ kó ti sáré tì mí sọ́nà kékeré máa lọ wá dé dúró tèmi a máa lọ rí wòlíì ẹ lọ́la so please let me go hmm? mo ti pẹ́ ṣé kí n fi ilẹ̀kùnlẹ̀ fún ẹ ni ẹ ló máa dúró dè mí àbó ti fẹ́ máa lọ òsọ̀rọ̀ náà jẹ́ kí n mọ̀ ẹ́ tó fẹ́ ṣe èwo ló fẹ́ ṣe ń bẹ̀ lọ́lá sọ̀rọ̀ náà òkè òkò mọ̀ kan jẹ́ kí n fi ilẹ̀kùnlẹ̀ fún àwọn àfilélẹ̀ fún ẹ̀ so tó bá fẹ́ dúró dè mí o lè dúró dè mí tó bá dẹ̀ lè pé o fẹ́ máa lọ àwọn kájọ pété àwọn ọ̀rẹ́ o ti lẹ̀ kó bá ti bẹ̀rẹ̀ I love you girls. ká ló bá mọ iye ohun tó ní kò bá ti máa gbé gàgà o ní òwe. a taxi driver boyfriend. My dear, Uber ni mo is not taxi. Eh? Jọ yato, ati <laughs> gardner gardener àti ọlọ́gbà jọ ìkọ̀kọ̀ náà wani. ni wọ́n ni. abo fi Can you please tell me kí ni wrong as a graduate and I choose to go into transportation business? Everything, everything is wrong. Ah! Eh, only ní pé transportation business okay even if at that only lè you come kan one wà now not you driving it mélòó gangan lára mi how many cars ni mo ní kìlégùn mi ń fa àárọ̀ ṣe tí ó jò ẹ́ kí ni iṣẹ́ gangan tí mo gbà ní pàtó tí mo ń fi àkókò mi ṣe tí màá wá gba dírẹ́fà kan tó máa lọ bá mi wa mọ́tò tó máa bá mi wà bàjẹ́. sórí èmi múna i do not want that yes kí ni ká ti gbọ́ boyfriend tèmi kó máa wá uber àbí cab àbí èwo ló pé yẹn ah mo lóun ọ̀rẹ́ náà ṣó de rán òun ọ̀rẹ́ mi ó máa ń gbé uber dáadáa imagine kó wá gbé wọn kọ́ rí mi lénìí kán ní mona o jọba àdúpẹ́ lọ́wọ́ boyfriend ẹ o ó gbé wa kò gbowó lọ́wọ́ wa ọ̀la mona o sórí boyfriend ẹ yẹn ó tiẹ̀ kálá ó gbowó lọ́wọ́ wa imagine kó speak well jọ torí ọlọ́run i don't like it. look you know me very well that i like dignity of labour and if tí o bá lè appreciate nǹkan tí mo ń ṣe ń sìn then i don't think we are a thing. ẹ máa bọ̀ ẹ máa bọ̀ nígbà tó wá kó sí blazer àbí suit àbí because kò yé mi ṣé coat ló kó wọ̀ yìí ni téèyàn bá rí ẹ sí wàá wò bóyá ọ́fíìsì ló ń lọ o ó ní gbéraga as in no proud ó kó ṣọdá bá sápá ah, ah, ó tún lo recommended glasses wó bàtẹ́ ah, wọ́dọ̀ ó jọ rẹ lójú kan so nísìnyí tó bá gbé wọn sí wàá fòyìnbó bá tiwọn jáàbí wàá dàbí back manager nígbà tó wá ti múra báyìí jọ kí ló kù lọ́jọ́ wedding wa kí ló fẹ́ wọ Italian shoe àbí èwo àbí Swiss jọjọjọjọjọ. all that you say is different in personality ṣó ti yẹn sìn uber driver lèmi i'm not a taxi driver. ẹ dúró náà wáyé mo ṣe máa ní problem pẹ̀lú kárí àgbègbè ọkùnrin tí mo bá fẹ́ ṣé èmi ni mo ní problem ni àbọ̀wọ̀n ọkùnrin tó máa ń kó sí mi lọ́wọ́ ọkàn Pàṣọlá ó tà káàkiri ó ní òun ta African print ìkejì ń wá táàkì ó ní pé ó bà what is all this. village Alakija. Kò ti ṣù. Bí àjọ or the spirit tó jẹ́ pé ajá olójú mẹ́rin dúró nìkan ló máa yọ. No! Ìwọ náà wá wò ó. ẹ jọ̀ọ́ ṣé ẹ láwọn. bóyá mo láwọn àbí mo láwọn. kí ni àwọn ní í ṣe pẹ̀lú àlẹ́. sorry sir ẹ má bínú sí colleague mi she has a way with languages ṣé ẹ ò ní pet kankan nínú ilé yìí bóyá ẹ ń sin pet kankan. pet bí ajá. bí ìjàpá. Japa, I think you guys are too young for this job. Emma, má bínú sir, we actually saw you saw. Saw what? Kini, she let me just jẹ́ zoo tí màá ti máa Ha! This country. Báwo ni wọ́n ṣe máa handle case tó ní graffiti Actually sir má wo ti small body frames wa we are experienced professionals in criminology I actually graduated magna cum laude from the University of Massachusetts. olóyìnbó ẹjọ́ yìí I will make sure I report you guys máa pe àwọn ọ̀gá discipline yín bó ṣe tó àti bó ṣe yẹ. last of you guys. ṣàwọ àgbálèdè ìkákàrà kàǹkà ní ìṣọmọ yèyé lókun ojú ìkákàrà kàǹkà kì í rí rí lálẹ́ odò ìrètí ọ̀fìn má jẹ́ ojú orí rí lóde ilẹ̀ yìí o èjò méjì ń jà lókè wọ́n ń ṣera wọn wérékéwéréké wọ́n ń ṣera wọn wérékéwéréké àgùntàn yìí ìbọn ló ń takú nífàfà àwò gírígírí ìwọ ló tẹ àrùn nífà. ọmọ àgbò èmi ọmọ àgbògìrìmọ̀yàn pọ̀ lọ́nà yìí o ọmọ àgbògìrìmọ̀yàn ọmọ àgbògìrìmọ̀yàn. ọmọ àgbògìrìmọ̀yàn. ngoặt ngoặt Grimaya, Grimaya, Grimaya, Dambiya fẹ́ bẹ́tà bọ̀dà alárúbá yìí. bí a kì í fi ṣe ẹ̀sìn. wo lọ́fíìn tó sọ pé ó fẹ́ wò ó là ń wòye èmi ló wá sọ di tọ́ ìwọ̀n ààrẹ lọ́wọ́ báyìí. ẹ̀ ń ta nílà náà. ẹ ṣe. mi ò fẹ́ bọ̀ tẹ̀. ta ló ń múnà mà ló ń pè é. ex-girlfriend yẹ kékeré <laughs> kí ló ń pè ẹ fún gbé sí spíkà jẹ́ ká hello ṣẹ́ẹ̀tì. <laughs> ah Mona, ìgbà tá a bá wà good time during that time tá a bá gbà. ló máa ń pè mí kí ló ń ṣẹlẹ̀ gangan. Um, um, má bínú sí mi ọkọ mi ṣe náà ni. miss me ọkọ ẹ kú. àbí ó ti já ẹ jù sí onípolówó báyìí ni. kò kúkú já mi jù sílẹ̀ um, ó mọ̀ ń pé èèyàn bá ń dàgbà èèyàn á máa pọ̀ sí ni mo ti realize mistake mi. Me mo mọ̀ pé ìró tí mo ṣe ń gbà yẹn kò bójú mu mo dẹ̀ ti pe àárọ̀ àti ọ̀dọ̀fínú mi um, má bínú. Um, it was a wrong thing to say ni pé mi ì uber driver. aláìṣe pé òun jalè ó lè ló bọ́ ọmọ jẹ́ náà um, má bínú jọ má bínú. okay um, Mona kí ló fẹ́ gangan báyìí should I get that tí mo lè mọ yẹn. mi ò mọ̀ gan mi ì lè expect pé látijọ́ ìgò má ti ní ẹni tó ń fẹ́. I just want to apologize ní pé kó má and I am very sorry Could a joke about me erase memories tó ní nípa one immature idiot tó sọ pé òun lè overdrive. even bàbá tó bí mi lọ́mọ dáńfó ni wọ́n wà kó tó kú and he, was a very responsible man so I hope you have accepted my apology. Deoti kí ló ń ṣe bí báyìí báwo ló ṣe wọlé. kí ló dé tó ṣe ń wò bí ẹ ọ̀nà báyìí kí ló ṣẹlẹ̀ Deoti Deoti. Mona! Mona! What is going on? Mona! Kilo sele gogo. gangan? Bóyá wá tẹ̀sán Mona! mọyán. sàmìlà sàmìlà ọ̀bàdì. yóò ti. dé ṣé bí mo sọ fún ẹ yí pé kó má máa tilẹ̀kùn yín mọ́rí tó bá ti fẹ́ sùn. tó ń sùn yìí o. ẹ ò mọ mi ọ̀rọ̀ orin yìí gan ti sú gan mi mọ̀ bóyá kí lọ rí dókítà ni àbí shrink ẹ ẹ lè imagine àlákàlà tí mo tún ẹ ẹ wo wo wo kó tó sọ àlákàlà tó tún láyìn wọ́n ń béèrè àwọn èèyàn àwọn wo. nígbà tó bá débẹ̀ wà á rí wọn lọ́rùn jù àwọn ọmọ tún ń Inspector Dennis. With me, Inspector Fality. Sorry, is there a problem? You are duty, right? Yeah. Ǹjẹ́ ẹ mọ ẹni tó ń Mona? Mona? Yes, she's my girlfriend. Girlfriend Eddie dìgbà o. understand question Okay. Moment mean when last ni wà àti Mona jọ jẹ́ girlfriend and boyfriend? till this very moment. ẹ dẹ̀ níjà kankan. well àrẹ̀májà kan sí a máa ń láwọn argument kéékèèké kan but as usual we will get over it. ẹ dúró náà why all these questions and kí ni máa yín ṣe nù lé mi. a witness. witness to what. the killing of your girlfriend. mo rí ipasẹ̀ alábàáhùn nílé Mona. Does that sound familiar? Nǹkan tẹ́ ń sọ yóò yé mi. Killing of which girlfriend? Wo má ṣojú fúru o má ṣojú fúru àtọ̀ you have killed Mona. Ṣẹ́gun ṣe wà ókè ṣá. Má gbé yẹn wá rárá o. Pretender ó ṣì. Exactly. Apẹ́ lẹ́wọ̀n. Bẹ́ẹ̀ni. Mọ́mí tiẹ̀ gbọ́dọ̀ kò sí gbogbo ilé. Ṣé kò lẹ́sẹ̀ sí gbọ́dọ̀ ìṣẹ̀lẹ̀? Ṣé kò lẹ́sẹ̀ sí gbọ́dọ̀ ìṣẹ̀lẹ̀? get out ọlọ́pàá. officer officer officer kí ló ṣẹlẹ̀ gangan kò yé mi náà kí ló dé tí ẹ ò arrest criminal yẹn after all the evidence against him is obvious ó clear níwájú yìí náà. Mr. Ṣẹ́gun Mr. Ṣẹ́gun this is just your words against him lóòótọ́ a bá òkú lédi ẹ̀bẹ̀ ṣe sọ ṣùgbọ́n kí ni ó fún wa láṣọránsì pé ìgàn kọlẹ̀ pa. a báwo lẹ ṣe máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe bá wà la pè yín ẹ̀yin ọlọ́pàá yìí dé nìyẹn. ṣẹ́rí bá ṣe wáyé àjọ ń lọ ságọ̀ wa ni. Ah, ah, ah, ẹ ti ń da ọ̀rọ̀ irú mọ́ mi lójú o ẹ ti fẹ́ máa fọwọ́ lágbá mi lójú lélẹ́yìí o. ta ló fọwọ́ lágbá yín lójú ẹ̀yin àti èèyàn ti separate for over two years outcome tó jẹ́ pé ilé ọkọ mọ̀ kò ti kú ẹ kú olè wá ẹ̀kún ló fowó just because you are jealous. ọmọlọmọ dàrú. move my friend. Hey, hey, hey, officer officer see i don't know anything about this i don't. Ah, this is injustice o. Oh. Hey. your boyfriend has not been convicted yet he's under investigation so move mi fẹ́ ràn fáńdù yìí o. ẹ mi máa tẹ̀lé tẹ́lẹ̀ ṣùgbọ́n ọkọ mi ni ẹni tí ò bá jẹ ìdìbò lè kú bí. Stop sounding mysterious. But Dennis, mo rí pàṣẹ ìjàpá. Àbí kí ni pàṣẹ ẹ̀ tún lè rí bẹ́ẹ̀ yẹn? Ó ṣàrántí pé a rí ìjàpá nínú CCTV footage àwọn alákìjà náà. So if I sound mysterious, it is simply because the killings sound mysterious. Let's go. Jẹ́ ká dúró the result àwọn ICT. Wọ́n try láti unlock fóònù gẹ̀ẹ́. With that, I ma get clues sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. So, let's go. Mamba yamba ya. Mama wara yene ro. Taloyo, taloyo, taloyo, taloyo. Amra imi do kuo àríwá. Nígbà mi mi táyé lùgọ̀ sí. Dàbọ̀dọ̀ táyé lùgọ̀ Ẹ dákun àwọn mẹ́rẹ̀ Hausa mẹ́ ooo. Bàbá Dẹ́mi táyé lùgọ̀ Hey babes up. <laughs> All right. Hi. No, no, no, no, no, no. Jọ, má sọ fún mi pé o tún What's that? Show fẹ́ kí show ni? Ah, mi. Lálẹ́ tí mo sọ fún ẹ pé mi àti ẹjọ́ lọ sí Freddy is it that tí máa ń bá ẹ sọ̀rọ̀ o kì í pay attention abúkọ máa ń ṣe nǹkan tó wù ẹ́ wọlé ni ká wá sí ṣòro lálẹ́ tí mo dẹ̀ sọ fún ẹ. Ah, má bínú mo ní gig kan lálẹ́ yìí ní club o oh seven. club o oh seven. Yeah. regular gig tó máa ń lọ náà ni kò dẹ́ ṣe pé máa ń fẹ́ lówó kan tó lálùbárí kan náà ah. so lè mí ìsẹ̀lẹ̀ just for tonight. no. Mm -hmm babe sórí ó ní nǹkan kan tí a ń pè ní brand awareness you know, bí advertisement ló ṣe rí fún àwọn artist táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní rí mi nírú àwọn outings bẹ́ẹ̀ yẹn people will be aware of my brand ibẹ̀ náà ni màá ti bẹ̀rẹ̀ sí ní máa meet àwọn DJs show promoters OAPs you know, music executive and all that before you know it èèyàn ti blow náà nìyẹn. Eh? ká ṣe tí pàlàbà ìyẹn ò ní ká fi gbọ́rọ̀ tààrà ṣé wàá rí ìtọ́ ń gba gbígbọ́ nínú etí etí yìí ẹ́ kò ju bíntín báyìí lọ kí ẹlẹ́dàá bá jogún bíntín tó ń gbọ́rọ̀ nínú etí fúnni ni o yàtọ̀ sí etí tó kàn fẹ̀ lásán tí kò fi gbọ́ kìlọ̀ ọ̀rọ̀ <laughs> Freddy mo mọ̀ ń pé kò sí nǹkan tí màá sọ fún ẹ lálẹ́ yìí wàá máa yí mi sọ̀tún yí mi sọ́sì ni mo mọ̀ pé club tó fẹ́ lọ yẹn òun ló wà lójú ẹ̀ èmi fúnra mi ò dé ní gbà fún ẹ ṣeré club seven yẹn àjọ máa débẹ̀ yẹn ẹ ṣáà máa ṣetán títí aago méjìlá ọ̀rọ̀ ẹ from club seven we go to church. sorry hold on a second from here èmi àti ẹjọ máa lọ sí club seven mm-hmm. then after my performance àjọ máa lọ church yẹn fún fídíò tó sọ really. Mm -hmm. that works that works for me then. Uh -huh ó ah, oh! nǹkan tó máa ṣẹlẹ̀ sí ṣé mo lè she. church bàbí kí n máa ṣọ mí ìdání tí mo lè wọ lọ church. èmi fúnra máa ṣọ tí máa change sówó àdúgbò àmì ṣe ní ìtùkùsọ. àṣírí jẹ máa ṣọ mí ìdání gbà. ẹni ò mọyì ohun tó ní ká ló bá mọyì ohun tó ní kò bá ti máa gbé gàgà o kó má bàa jábọ́ fọ́ yẹ́yẹ́. ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? What just happened? Freddy! Ẹ gbà mí. O lift sókè. Hey now. Talk to me. What's going on? Talk to me. Are you okay? It's a dream. You mean Allah? mo ń lálàá lórí ìdúró ojú ò paridàridà I saw you Olive okay. Freddy are you playing pranks on me. You know, we're just a fragment of someone's dream. And sometimes when life gets cryptic, it is difficult to separate dreams from reality. Freddy, are you okay? You're scaring me. Oh! Ah! Allah ni ẹ má sọ di reality mọ́ mi lọ́wọ́ lóòótọ́ mo pé múnà pé mo pa múnà bọ́ Allah ni in fact I told my mom about all these nightmares mi ò mọ nǹkan pa ẹjọ́ alálásán ni ọ́fíìsà. oh o fi lálàá bí. yeah man fi lálàá. it is a mental case then split personality disorder nígbà tó bá ń ṣe o kì í mú àbí ó máa ń ṣe é bí àlá bíi kó rí bákan lójú ẹ̀ well ó ti yé mi don't worry you will get a fair hearing in court. court ah mi ò mọ nǹkan kan pa ẹ. kò mọ nǹkan kan pa ẹ. èmi ni. mọ́mí mọ́mí. bíi ti báwo. iṣẹ́ àdìrẹ là ń ṣe nídìílé mi nígbà tí adéoyè tó jẹ́ ẹ̀gbọ́n déòtí kàwé tán òun ló bring idea wípé ká máa pákéjì àwọn àdìrẹ yìí kọjá sí òkè òkun òun náà ló ṣètò ẹ̀ òun ló wá àwọn oníbàárà lókè òkun òun náà ló tún ṣí àkáǹtì fún iṣẹ́ yìí ọjà ló fẹ́ kó lọ fún wọn nílùú ìbàdàn ló fi di pé ó ní accident ní ògèrè ọmọ mi mi gúlegúle tó fẹ́ kú lọ́sítù wọ́n ní ká lọ mú three point five million naira wá fún surgery àkáǹtì ọmọ mi tó fẹ́ kú yìí náà dẹ̀ lówó wà èmi dẹ̀ ní next of kin yẹn ǹjẹ́ ká sì gbowó jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní dà mí káàkiri mo fẹ́ sáré rí yín ni ẹjọ́ torí ọlọ́run. madam madam ẹjọ́ torí ọlọ́run ẹ má jẹ́ kó dàbí pé ká lolúwa ẹ̀ ah protocol ni mo tẹ̀lé. ẹ má jẹ́ kó dàbí pé mo ìlà ní mi. ẹ ẹ wo ẹ ẹ ọ̀dà. I have to get out of here. break the booking fún mi. ìbá má ṣe báyìí àbí kí ni gbogbo eléyìí láì ṣe pé mo wá yáwó lówó ọmọ mi. Ha! Hey orí à ń ṣe document à ń lọ court à ń lọ local government ni mo wà tọmọ ìfi dákẹ́. èyí ló mú mi gba agbára ìrìnnà àgbògìrìmọ̀ pé gbogbo ọmọ àti àrọ́mọdọ́mọ àwọn tó fi ọmọ dá mi lóró pátápátá lèmi náà jẹ́ kí wọ́n ní. kí wàá ní relationship tó wà láàrin ìjàpá àti ìwà àti pé báwo lè ṣe ṣe tó fi jẹ́ pé ọmọ yín tí kò mú tí kò mẹsẹ̀ lè lò kí ló dé tẹ̀yìn òkúra. eyín ò dẹ̀ kàn yín bẹ́ẹ̀ tó kàn yín ni wípé ọmọ mi kọ́ ló ṣe ẹ tú sílẹ̀ èmi tí mo ṣẹ̀ rí ẹ mú mi. láàárín èmi àti yín tá a jọ mọ ìtàn àdàbà ẹyẹlé àti òrìrì tá a jọ mọ ìdájọ́ ikú méjì olúwéré àti ẹja méjì àbíwẹ́ gbàdá bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ́sẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ òfin This is a simple case of a serial killer that kills, leaving a tortoise behind as a signature. Ọmọ yín la bá nídìí ọṣẹ yìí, ọmọ yín ló Mo mọ̀ pé kò lè wò yín bá amúnimóògùn ó mà ṣe o ó mà ṣe o ìfẹ́ tí mo ní sọ́kọ mi ó pọ̀ púpọ̀ nígbà tó ṣe aláìsí mo bá darí gbogbo ìfẹ́ tí mo ní sí sórí àwọn ọmọ méjèèjì tí mo bí. nígbà tí déoyè kú mo gba agbára láti fi dáàbò bo ẹyọ kan ṣoṣo tó kù lọ́wọ́ mi ìyá dé òtí. Ah, ìgédé ìrìnà kì í jẹ́ ká rìn lọ́jọ́ tébi ń pọ̀ nù bẹ́ẹ̀ ni àyò ń lọ àyò bọ̀ ó ń lọ́wọ́ yún ẹ̀ ní jẹ́jẹ́ ní ìjàpá rìn ìjàpá kì í kọsẹ̀ bẹ́ẹ̀ ni kì í ṣọ́kù ẹnìkan ẹ̀sìn ronú ibi síjàpá nígbà tí mo rí i pé. Dèòtì ń rìn lọ ó ń rìn bọ̀ láìkọsẹ̀ mo wá pinnu mo pinnu láti lò ó kí n fi gbẹ̀san lára àwọn tó pa ẹ̀gbọ́n ẹ̀. ó ń rìn lójú ìrànwọ́ nínú afẹ́fẹ́ ó ṣọṣẹ́ ó lọ ó bọ̀ ẹnìkan ò fura sí nǹkan ò fura síra ẹ̀ tí ìjàpá ó fi jọ dídí ìbẹ́pẹ kan tó kò sí ẹni tó lè fura sí tí ìjàpá ó fi rin ọrùn ẹsẹ̀ láàrin òru ẹnìkan ò lè fura sí rí òfin dàbí ọgbọ́n mọ̀ pé ibi ló máa padà já sí rèé. Ẹ̀bẹ̀ ni mo fẹ́ bẹ̀rẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ bá mi yọ̀ǹda dé òtí. Ẹ bá mi tú dé òtí sílẹ̀. Mọ̀ mi ò yẹ lẹ́ni tí ń sùn lẹ́wọ̀n. Torí mo bá àbí dé òtí láwùjọ àwọn ọkùnrin ṣàlẹ̀ kúrò lórí rẹ̀. ẹ̀yin ò bá ti wá fẹ̀sán lẹ́fẹ̀ lédùá ẹ torí ẹ̀sán ọmọ kan àdánù ọmọ méjì lóòótọ́ kọ́ńtírì wa yìí sísítẹ́ẹ̀mù wa ó fẹ́ àmójútó ọ̀pọ̀lọpọ̀ protocols àti bureaucracy ló yẹ ká check pàápàá jùlọ lásìkò pàjáwìrì síbẹ̀ náà ẹ bá má ti gbẹ̀san lọ́wọ́ ara yín ṣé bó padà fún yín lówó náà bó tilẹ̀ jẹ́ pé dìòye ti ṣaláìsí nígbà náà ẹ wò ẹ lọ wá lọ́ọ̀yà tó gbowó this is going to be one long interesting case in court. Ọmọ mi ló ń ṣèjú àgbègbè. Bye. start from somewhere. Adébíṣẹ́ má ṣe. Mm-hmm. Àgbà ọ̀lẹ ni. Ṣẹ̀dẹ̀rí mi tẹ̀ ń wo Mi ò wọ pátá o, mi ò tún wá láàrùn. You're not looking bad. You're not bad. Bàbá onídọ̀tí yẹn. Ah, kò lówó lọ́wọ́ mẹ́rin, kí ló fẹ́ fi irú yẹn ṣe? Tí ò dá ẹ̀ jámọ̀ kọ̀ọ̀kan, tẹ̀jọ escape from abinu àwọn àjẹmọ́lẹ́sí wá. Ẹ̀ńtẹ́ kò fún gbàjúmọ́ láti káwọn wèrè wa. Bí tí mo lọ dáa tó dẹ̀ mọ̀ pé ìkọ̀kùkọ̀ làwọn ọkùnrin yìí ń kàn yàn. I'm not bad mo ń ṣerú èèyàn bẹ́ẹ̀. tókè ìbàdàn bá tiẹ̀ máa gba màálù ṣẹ́nu oníbàárà tiẹ̀. If it's two thirty quarter past two girl you know I got you yes you know I got you ṣe you know if it's two thirty quarter past. bàbá tí ló tán a máa dá padà fáwọn ọmọ oró tán ni. sórí gbogbo wèrè tó ń ṣe ìrìásà ló ń ṣe o ló yí ẹ. ṣé pèsè pé wọn ló ní góòdù yẹn ní kéyìn fáàrí ẹ kọ pé wọn ló ní o fẹ́ nà mí. Your number is gonna call you so just play along. adé sàn méjèèjì. Kí What's wrong? Ah, ah. mommy, ti kú. Ah, kí Oh my God! Tí o bá fẹ́ ṣe orí burúkú, bá mi gbé owó mi. Wọ́n gbé Jasper dé. Alájọ pupa ti gbé Jasper. James purpose. <laughs> Oníbàárà James ń bó lè bọ̀ tó fún lówó tán tó ń ló ń gbẹ̀yìn ojú ẹ̀ abo òun trust ọkùnrin. Ah! wọ́n tẹ̀mí lèmi wá gbà. Turn around. You know I love you, Mom. You're my everything. You're my world. Mm. Bọ̀bọ̀ bọ̀bọ̀ mo ń wẹ̀ yìí ṣé kìí ṣe bí òótọ́ nìkan táwọn èèyàn sọ pa wa àbí ṣé nǹkan mi wà lọ́wọ́ àti màmá yìí ìyá mi ó ìyá mi ó. Mommy, anything you say, I do. Cause I only wanna make you happy. Ní ọkùnrin tó ti níyàwó lé, kí ìyá ẹ̀ má jẹ́ kó rí mú mi, má jẹ́ kó gbádùn ìyàwó ẹ̀. Kọ́ ọ̀ ní láàárọ̀ kọ́ ọlọ́sọ̀ kọ́ ọ̀la, táwọn gbé kan, kọ́ ọ̀lọ̀ súnmọ́ lọ mẹ́rin tó tó jẹun kọjá ni sọ níṣẹ́. Wàá wàá ṣe mọ̀ sí mi, mọ̀ sí mi, èmi ò níyàá ni, mi jábọ́ látọ̀run ìyàwó jo ilá ìfẹ́ máa ga jo nílé lọ. ibi ni mọ́mì ń gbé yìí. ah ibi náà ń gbé o. tọ́jọ́. káyìn kò sẹ́yìn bọ́dì tó lè sọ fún mi òun àti màmá ẹ̀ ọ́n fẹ́ra wọn. ìyàtọ̀ wà ẹ̀ máa ti ń dàgbà ìwà tó kọ̀ wọ́n yín láti kékeré wọ́n ṣe kọ́ yín láti ẹ̀ka. mi ò mú ẹ gẹ́gẹ́ bí ìyàwó mo mú ẹ gẹ́gẹ́ bí ọmọ mi ni and I expect you to treat me like your own mother. from the beginning of this relationship ni mo ti made ẹ obvious wípé mi ò love ẹ. wàá lu ètí obìnrin wàá fi mú ni. ọkọ ń lọ sí pati tó fẹ́ fi èmi tí mo jọ ọkọ ẹ sílẹ̀ mi bá tẹ́lẹ̀ tí bá hapun sí mi kọ kò kí ẹ. tọ́ba ní kọ́ lọ wá ìdáwọ́ tó ń gbé mi nìyẹn you are evil personified. oògùn ìkàlọ́kọ́ wọ̀ méjì wọ́n lóòkù wọn ti gbà lọ́wọ́ mi. ó padà dé ẹ̀yin lẹ padà dé. mo fẹ́ rán ẹ lọ sí ọ̀run àrèmábọ̀. so ìwọ ló sẹ́tẹ̀ mi ọ̀. oúnjẹ wo ló ń ṣe ìkúnná ọ̀nà. ẹ̀ẹ́kùn. jọ ń torí ọlọ́run má gbé infection wá us. tí o bá fún mi ní twenty. I'll find one million. Twenty. Yeah. One million. Yeah. Honey. Oh. Jẹ́ kí n kọ́ sáré taste díẹ̀ kó yá. Mi lè wait come on, if fi drop. Okay. Ah. Sí wàhálà, your wife is fine. What ti ń attend She'll be fine. Ó dà pé kí ètò ẹ̀ lọ ń gbà. Eh, àwọn Ah, ni. Ah. Wálé mo pè pè pè ó kọ́kọ́ ríǹgì ìgbà tó yà ò gbé mọ́. why do you have so many bags in your. yes. ìtàn ìkèrè tó bèrè kọ́sọ̀ lọ́ọ̀lù. sojú kẹ́hìndé adéyẹmí lọ ní ojú àwọn ọ̀gá wa lọ ẹ fẹ́ dé clinic lóru. Eh, as you can see i'm um, no, pregnant. madam please do not be rude. so i'm not being rude i'm only talking. ah deeply sorry happy with you. àǹtí ẹ pẹ̀lẹ́. mi ò tí ì kúrò nílé yìí two hours ìwọ ló gbé obìnrin mi ó gbé wá sínú matrimonial home mi. wá ah, ṣé kò sí. èrò ìyàwó àwo ńlá jákè àṣeyẹ ńlá lákànṣe pé mo ṣèyíyè náà. mo pọ́n tí mo dẹ́mi ẹlẹ́gbọ̀dọ̀ ni kí ló wá dé tó jẹ́ mi oṣù ràn àṣùfò orílẹ̀ sùn. ọjọ́ ta bá bẹ ewé ewé ọjọ́ ta bá bẹ ìmọ̀ ìmọ̀ rọ.